صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدركه الله سبحانه وتعالى kí a ti di ọlọ́mọ bá ọlọ́mọ bá ní mo bá òṣìṣẹ́ ńlá àlẹ́kùwà Muhammad sallallahu alayhi wa sallam àtọ́rẹ̀ kí a ti di ọlọ́mọ fún àwọn ará yóò ṣe ọlọ́mọ tàwọn sọ̀hábà àti gbogbo àlùmọ̀ nẹ́bí lápapọ̀ ọlọ́mọ bá ní kó kàwa àwọn ará yé wa àwọn àlọ́mọdébọ̀ wa fún àwọn ẹni kéèké ìjọ gbòǹdì àti àmọ́ eléyìí máa jẹ́ ìdókò wọlé kejì lórí àlàyé kìtàbù tawhid eléyìí tí ìkànnì àwọn àlùfáà wa nínú ẹ̀sìn bàbá wa tí orúkọ wa ń jẹ́ Muhammad ibn Abdul Wahhab ibn Sulaiman at-Tamimi an-Najdi alayhi rahmatullah tí wọ́n kọ eléyìí tí dákúyà ti sọ níbi ìjókòó alákọ̀ọ́kọ́ fi ṣe ìtìsíwájú ṣókí nípa ọ̀rọ̀ nípa bàbá yìí ìwé ìyàwó ni wọ́n irú dáadáa wo ni wọ́n ṣe nínú Islam adúlọ wa wípé bàbá yìí jẹ́ ẹni tó dá pé tí wọ́n dá àwọn èèyàn padà sórí ẹ̀ òun náà ní ìgbàgbọ́ tó ní àlàáfíà tó sì yẹ kó wọ́n sì láwọn ọ̀tá gẹ́gẹ́ bí ìṣesí ẹni tó bá ti fẹ́ dá àwọn èèyàn padà sórí tọ̀fíìdì tó fẹ́ lé àwọn èèyàn kúrò níbi wípé ẹ má ṣàdádá lè má ẹ má pè nǹkan mí yàtọ̀ sí Allah yóò rí bẹ́ẹ̀ àti orin eré àti orin ibú àti lọ́pàdé ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́n bá kọ́ lọ́gbà ní ṣàpèjì fún wọn ó ṣe tẹ̀ wọn àti gbogbo àwọn àlùfáà wa nínú Islam àti gbogbo àwọn àlùfáà tiwa náà láwùjọ wa àwọn tó kù nù wọn abẹ́lẹ́ wọn bá ti gbọ̀ngàn tó dáa kọ́ lọ́gbà ní ṣe fún wọn abẹ́lẹ́ wọn bá àlékún ìdúró dédé àti ìdáyà ìtọ́sọ́nà kọ́ lọ́ ṣe fún wọn kó wá sí báwa náà àwọn àtẹ̀síwájú àmàwọnú kíka ìtaàbù kámá gbàgbé wípé nínú ọ̀rọ̀ tí ó ṣáájú a ti sọ̀rọ̀ nípa kìtáàbù tawhid ìtumọ̀ kìtáàbù ìtumọ̀ tawhid àti ìpín tí tawhid pín sí tá a pè ní ìpín mẹ́ta àpẹẹlẹ àkọ́kọ́ ní tawhid rububiyya bẹ́ẹ̀ àpẹẹlẹ kejì ní tawhid al-uluhiyya àpẹẹlẹ kẹta ní tawhid al-asma'i a sì dóyèrè àwọn wípé gbogbo àwọn tawhid mẹ́tẹ̀ẹ̀ta yìí náà la ní ìdí kagbọ́yé ká má bàa kó sínú ẹbọ torí pé gbogbo ọ̀nà yìí náà nìyẹn lè gbà tó lè fi ṣẹ̀kọ́ sí ọlọ́run ọba náà subhanahu wa ta'ala yá tó ń bàtà bá ń sọ̀rọ̀ síwájú àgbàdà máa mú àlàyé wá sí i. apá wa bàbá wa ìsìn bàbá wa nínú Islam tí a pè ní Muhammad ọmọ Abdul tí wọ́n jẹ́ ìran alágbáwá gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa pé ìsìláàmù àfa wa àfa ìsìláàmù kì í ṣe àfa ìran kan gbogbo ibi tá a bá ti rí àfa dáadáa náà láti máa ń gbà wọn láàfa wa ó bá jẹ́ láwùjọ Yorùbá ni kó jẹ́ àárín Haúsá kó jẹ́ àárín Yíbò kó jẹ́ àárín Ìgbò kó jẹ́ àárín Ìtàpá gbogbo bí ó bá wù kó jẹ́ gbogbo nkọ́ntìrì wa tó bọ́ sí kọ́ntìrì míì gbogbo ohun tó bá wù kó jẹ́ tá a bá ti rí àfẹ́sì àfẹ́sì náà ni wọ́n jẹ́ abẹ́lẹ̀ púpọ̀ wa náà fún àwọn àfẹ́sì wọ́n bẹ̀rẹ̀ sí àwọn pẹ̀lú gbọ́dọ̀ bisimilayi rahman rahim fún ìdí méjì làwọn àfẹ́sì ti máa ń mú láti mú eléyìí ní ìṣesí tí wọ́n bá fẹ́ kọ síra wọ́n á máa kọ́ pẹ̀lú bisimilayi rahman rahim wọ́n fi bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nínú ìṣesí àwọn tí wọ́n já wọn àjọ ìdí méjì ni ìdí alákọ̀ọ́kọ́ ni pé iqtida'an bi kitabillah wọ́n fi ń kọ́ ṣe alukur'an torí pé alukur'an kọ́ ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilá wàkùtìdá ani bìnnàbí sallallahu alayhi wa sallam wọ́n sì fi ń kọ́ ṣe òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam torí pé anabiwa muhammad gbogbo àwọn ìwé tá à ń pè ní lẹ́tà tó kọ sí àwọn èèyàn nígbà tí ń pèpè sí islam gbogbo òwe ìpátá náà làmẹ́dì máa ń fi bísímìlá yìí bẹ̀rẹ̀ rẹ̀ kó tó sọ tí o máa sọ fún wọn ní sọ́fì yóò bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá yìí rahman rahim kó tó sọ tí o máa sọ fún wọn. so eléyìí àwọn àlùfáà tí wọ́n bá fẹ́ kọ ìwé kan láti lè fi ṣàlàyé ẹ̀sìn báwọn èèyàn wọ́n mú oníṣìṣí láti fi kọ́ ṣe ànábì láti fi kọ́ ṣe àkọ́rá láti máa fi bísímìlá yìí síwájú bàbá wa sheikh muhammad ọmọ abdulwahabi aleyhi rahmatulah bàbá dáadáa nínú islam ni wọn ó tiẹ̀ já sí àwọn míì ń bá wọn ní orúkọ jẹ́ àwọn bàbá dáadáa ni wọn nígbà tá a bá ń ka sílẹ̀ àwọn yìí náà a tún máa máa lóyún tí wọ́n bá jẹ àti irú ipa wo ni wọ́n láàrin àwọn mùsùlùmí. sílẹ̀ àwọn yìí wọn ò fi ọ̀rọ̀ ìfisíwájú wọn sí wọ́n kà pé ní kìtàbù tàwọn ní ní tí ń lé ọ̀pọ̀lọpọ̀ náà ní àtẹ̀wé kankan fún ní báàbù kan sì bọ́ àyà kùránì tó tó sọ nípa báàbù ṣáfítà tí wọ́n fi sọ pé nǹkan akẹ́kọ̀ọ́ níbi yìí ni wọ́n sì mú àyà tó sọ ń pè wá wọ́n mú hadith tó sọ ń pè wá. wọ́n bá rọ́rọ́ àwọn ẹni ìṣíwájú tó dẹ́kọ́ olùsẹ́lẹ̀ ọ̀rọ̀ àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn nínú àwọn sàábì ànábì nínú àwọn sàábì tí wọ́n gba ẹ̀kọ́ dàìrẹ́tì látọ̀dọ̀ àwọn sàábì wọ́n fi sílẹ̀ pẹ̀lú lẹ́yìn náà wọ́n wá lè mú wọ́n bá mú kó àwọn èrè tí wọ́n fẹ́ kó wá tán wọ́n lè mú àwọn àṣà ìwà yẹn ni pé àwọn fàwa bíbú báàbù yẹn àwọn àǹfààní tá a fẹ́ mú jáde nínú báàbù yẹn láti lè fi ta làákà ìwájú fún àwọn àbí àǹfààní àkọ́kọ́ nǹkan báyìí àǹfààní ẹ̀kejì nǹkan báyìí bí iye ìtọ́nà bá ní kí wọ́n lè mú wa bẹ́ẹ̀ kódà nínú àwọn àlùfáà mi kọjá sínú àti wọn ṣiṣẹ́ lù síra ìsí wọn àti wọn mú àǹfààní ní ìwà gan tó tún yàtọ̀ sí iye tí bàbá yìí náà torí mú wa nínú bá nínú táwọn gan kọ̀ọ̀kan tí wọ́n tún ní àǹfààní báyìí náà tún lẹ́gbẹ̀ẹ́ so ìṣesí wọn nìyẹn bẹ́ẹ̀ sì ni máa jẹ́ ìṣesí wọn nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣẹ́dá kódà tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n bá mú àyà wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn bí ìgbà tá a kàn kọ́ máa fún wọn àgbọ́yé àyà bí àgbọ́yé kìtáàbù àbí àgbọ́yé súnà àbí àgbọ́yé afárù afárù ni yíyọrọ àwọn sálẹ̀ àwọn sàhábà àwọn tàbí ṣùgbọ́n máa ń sábà jẹ́ ọlọ́mọdé wọ́n wà kọ́wùlì láàrin tààlà wà kọ́wùlì láàrin tààlà kọ́wùlì yẹn wọ́n fún un ní kẹsọ́ a lè fún un ní tó mọ̀ náà tá a ní wà kọ́wùlù wọ́ọ̀lì tààlà tá a bá fún un ní kẹsọ́ wáwù yẹn yóò máa jẹ́ wáwù àlùwáwù làásìfà wáwù làásìfà tá a bá sì fún un ní tó mọ̀ yóò máa jẹ́ àlùwáwù. al-istithnafiya wáwò ìsìnà tó àní sọ̀rọ̀ lórí wáwò méjèèjì yìí torí kó má bàa gbà wá ní àsìkò àmọ́ tá a bá pè ní wa qawli Allahi ta'ala kò lọ bẹ́ẹ̀ tá a bá sì ní wa qawlu Allahi méjèèjì náà ló lọ àmọ́ síra tí mo mú dání sí mò ń ká wa qawli Allahi ta'ala ìlú rẹ̀ wọ́n ní àti ọ̀rọ̀ ọlọ́wọ́ àwọn eléyìí ni wọ́n fi ṣe mọ̀kọ́dímà nínú fífi bàbá yìí nìyẹn àti ìmọ̀ tí ń bẹ lára wọn mọ̀kọ́dìmọ̀ tí wọ́n mú wá ló síra yìí gan sísẹ́rì tí wọ́n fi máa kó ọ̀rọ̀ tara wọn àyà náà ni wọ́n fẹ́ ti síwájú láti lè fi ṣàlàyé kí ní jẹ́ tàwé wọ́n sì mú àgbèsè wa láti fi ṣàlàyé kí ní jẹ́ tàwé wọ́n ní wà kọ́ wọlé lẹ́yìn sàrẹ́lẹ̀ ọlọ́run ọba wọ́ ọba tó gbangban ọba tó ga ó sọ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ò dá àwọn àlùjànnú àti àwọn ènìyàn ló ti torí nǹkan kan àyàfi torí kan lè bá a máa jọ́sìn tèmi ọlọ́run ọba àyàfi torí kan lè bá a máa sin èmi nìkan ṣoṣo hádọ́wọ́tọ̀ so àdìtúnù ní tí wọ́n pè ní jínù kò sí tí wọ́n torí tí wọ́n torí rẹ̀ pé jínù ní jínù lè anna ó yẹ tẹ́fí àwọn lè anna yẹ tẹ́fí àyìn àǹzọ́ tá a bá pè nǹkan ní jínù ìtumọ̀ rẹ̀ náà ní wípé ẹni tí a sì ń fojú rí tí máa fara mọ́ fún rírí ojú tàwé yẹn ohun wọn kéèyàn ó tó lè máa sọ pé èèyàn ń rí àlùjáde pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn Yorùbá máa ń pè ní ìlú ìbá àpàlùjànú ní irun ìgbà míì wọn á pè ní olúgbó ẹ̀rí èyí ti gbó nìkan àlùjànú máa ń bẹ àlùjànú máa bẹ nínú ìlú náà wọn máa bẹ nínú ìgboro wọn máa lábúlé wọn máa nínú ilé wọn máa bẹ nílé ẹ̀gbin especially àwọn ilé ẹ̀gbin àbílẹ̀ ibi táwọn yẹn ti máa jìnnà sí ọ̀nà tí ọlọ́run wọn fẹ́ràn àbẹ̀ púpọ̀ táwọn tó máa já lùjà lóko bí àwọn ọjà tó já sí káràkátó máa wọ̀nyàn jà bí ìrántí ọlọ́run ló fà kó jáde nù ìlànà islam tí yàrá wọnú ọjà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó kọ́ wa ní gbólóhùn tá a wì tá a bá wọnú ọjà láti lè fi wá ìdáàbòbò òfin àjà wọn máa ń wà níbi tó bá pa sóko tí ò séèyàn ń bẹ tó bẹ tó jẹ bí ahoro àbí ilé tó tu wa mt sẹ́ni kankan ò máa sábà wà ń bẹ̀ wọn máa sábà wà láàyè ibi tó bá dá tí ò sí yẹn bẹ́ẹ̀ ìyẹn ní anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa náà pé tí yẹn bá dé ilé kan àbí tó bá sọ̀kalẹ̀ sáàyè kan tẹ́rù wa ń bá wípé sábúrú ò lè ṣe wọn níbí yìí anabi tó kọ́ wa ní sáàwé bẹ́ẹ̀ òun náà ní a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa. ó ṣe ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbólóhùn yìí nígbà tó bọ́ sáàyè kan tí ẹrù wa ń ba àfíkà burú máa ṣe tó bá sọ gbólóhùn yìí nìyí ànábì ilé tí ó fi kú láàyè ìjẹyẹ ní àwọn nǹkan tí ń bẹ́ńtẹ̀ láwọn nǹkan àjẹnú àwọn nǹkan bú tó lè ṣe ní sùtá ọlọ́run ọbọ̀ kùn níṣọ́ látọ̀dọ̀ rẹ̀ àwọn nǹkan yìí ní lágbára ti ṣe láburú kankan tó ń fi kángára jẹ kó bẹ̀ kó dàbí yàrá gbalẹ̀ tó sẹ́yìn tó máa gbé bẹ́ẹ̀ kó sọ tí ó fi kó bẹ́ẹ̀ kò sí kíní kan àdánù kan bẹ́ẹ̀ lé kan kíní kan tí wàá lágbára lórí ni gbogbo èèyàn ti bẹ ní Islam àmọ́ ọ̀rọ̀ àgbà pẹ̀lú tí a sọ akàmílì wa nígbà tá a sọ lórí ọ̀rọ̀ àwọn àdánù ni so àwọn àdánù ni tí wọ́n torí ẹ̀ pé jìnnà ní jìnnà ẹ̀yọ̀kan ẹni jìnnà ti nínú ẹni jìnnà ti ẹ̀ jìnnù ni gbogbo àwọn èyí tí wọ́n torí tí wọ́n pe jìnnà ní jìnnà àbí jìnnù ní jìnnù kò sí nǹkan méjì létí torí wípé yẹ̀kẹ́fì àní àlùzọ́ọ̀rí àní àlùzọ́ọ̀rí àyè sábà ojú wa rẹ̀ wọ̀. ṣùgbọ́n tí ẹ bá gba àwọn ọ̀nà míì ó pọ̀ sí kórí wọn tí ẹ bá sàkàkùsà àlùdánù lè yọ sí ó lè dà á lórí rú ó sì lè máa ó sì lè máa sáàbù ẹ̀ tó ló máa bọ àlùdánù nì àwọn agbègbè nínú tá máa sọ bàtà bá kàtà àwọn lọ insha Allah ta'ala ọlọ́run àwọn àlùdánù tó já sí ẹ̀ kì í fojú lérí nìyí ṣe tí mo torí ẹ̀dá wọn wal ins àti ins èèyàn tòkí ló bá sábà fi ń jẹ́ ins torí pé al-insanu yastafish li wahdihi al-insanu yastafish li wahdihi èèyàn tó nìkan bá dá wà nìkan ibẹ̀ ò ní ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ lóhun nìkan síbẹ̀ kódà kó dá pébi tí òtútù ní ó fẹ̀mí balẹ̀ pa búrò lé wọlé wá tán ni yóò ríra rẹ̀ mú ibi ara rẹ̀ ní túkà láàyè yẹn torí kò nìkan ni kò rí yẹn pa kò rí yẹn bá nájú kò rí yẹn bá sọ̀rọ̀ kò rí yẹn wò kódà kó máa wò yẹn lásọ̀rọ̀ yẹn kó máa bá sọ̀rọ̀ èmi ló ti máa bá yẹn ṣùgbọ́n tí o bá ti rí yẹn tí a kó nìkan náà ló kàn dá wà sọ́ọ́ kì sàdámọ́ ọmọ èèyàn nìyẹn tó àdámọ́ ọmọ èèyàn ni wípé ó nífẹ̀ẹ́ sí alkonis awul anas alkonis awul anas. òun náà ni ká bá àyàn nájú ká bá àyàn nájú ká wà pẹ̀lú èèyàn ká má wà ní tí ó bọ́rin tí ó jà sí ipá wa lẹ́ka la wà ń bẹ yẹn kankan táàtà máa gbọ́mù ẹyẹ gbọ́mù pọ̀npọ̀ gbọ́mù ọ̀pọ̀lọ́ gbọ́mù kankan táàní gbọ́mù èèyàn kì sàdámọ́ ẹ̀ ìlú pàdé wọn bí pé ní ọlọ́run wá ní ọmọ èèyàn àtọ́mọ kò sí tí mo torí ẹ̀ dá wọn méjèèjì ìdá wọn ti torí nǹkan kan nínú gbogbo tí wọn máa torí ẹ̀ ṣe nǹkan táwọn náà bá wà lè pé oríṣiríṣi àwọn èròǹgbà la máa ń torí ẹ̀ ṣe nǹkan ṣùgbọ́n làwọn bá ní gbogbo èròǹgbà tá a máa ń torí ẹ̀ ṣe nǹkan yìí kò sí kan nínú ẹ̀ tí mo torí ẹ̀ dá wọn àti torí ẹ̀ yọ ọ̀kan ṣoṣo. ilẹ̀ ni àbùdó wò ní lémi nìkan ká lè máa ṣèmi ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú ìjọsìn sẹ́mi ọ̀pá fún wa pé at-tawhid òun náà ti furadu Allahi subhanahu bil ibada wa bima yahtassu bihi tá a bá fẹ́ jọ́sìn kó jẹ́ pé ọlọ́run ọba nìkan là ń jọ́sìn fún jẹ́ tawhid tọ́lọ́mọ bá ní torí ká lè máa sìn mí náà mo torí ẹ̀dá wọn ká lè máa sìn mí nìkan ká lè ṣe mí lọ́kàn pẹ̀lú ìjọsìn wọn mo torí ẹ̀dá wọn ògbóló láàmù tí ọlọ́mọ bá ló bẹ̀ ẹ́ ẹ̀sìn torí àwọn tí wọ́n já wọn akẹgbẹ́ mi nínú àwọn akẹ́kọ̀ọ́ tí à ń gbọ́ láàmù tó wà bẹ́ẹ̀ ó lè jẹ́ láàmù tààlì ó sì lè jẹ́ láàmù láàmù tààlì nínú àwọn àlùfáà àgbè fún wa láàmù tààlì nínú àwọn àgbè fún wa nínú ẹ̀kọ́ ṣùgbọ́n láàmù tààlì ìtumọ̀ láàmù tààlì ni láàmù tá tá a máa ń lò pẹ̀lú gbólóhùn láti sọ pé torí nǹkan báyìí ni mo fi ṣe náà pèlè láàmú tàní láàmú tìtorí láàmú tìtorí lè yá àbòdúwọ́n lè yá àbòdúwọ́n tó láàmú tìtorí nìyẹn láàmú tìtorí yẹn ó lè fún wa ní ìtumọ̀ àlùkọ́ọ̀yà ó lè jẹ́ láàmú tàní àlùkọ́ọ̀yà ó sì lè jẹ́ láàmú tàní àlùhíkmà ó lè jẹ́ láàmú tààlí lè tààlí lọ́yà àwọn lè tààlí àlẹ́ṣẹ́kìmá so àlọ́yà òun ni wípé kí láàmú yẹn máa tọ́ka sí pé torí tí nǹkan yìí lè ṣẹlẹ̀ báyìí tàbí ṣeré tó sì gbọdọ̀ má ṣẹlẹ̀ ẹ́ndì nǹkan yẹn tá a ṣe yìí ẹ́ndì rẹ̀ lélẹ̀ òkè lélẹ̀ lápẹ̀jú ẹlẹ́sìn tábà ní wọ́n máa kó lẹ́kọ̀ọ́ ilẹ̀ ìsáàlì ìlà للموت أو إلا ليموت wọ́n dá àyìn torí ikú a lè pe òpin tí ó padà tẹ́lẹ̀ tí gbogbo ìyá àgbọn náà ní kíni gáyà nìyẹn. tí bá ní ìṣàrọ̀ ètò kitab lè akọ̀rọ̀ ààbò ìṣàrọ̀ ètò kitab lè akọ̀rọ̀ ààbò múra ìwé lẹ́sìn torí kí n lè ka hikman yìí hikman yìí. tóbi yàtọ̀ fún mi láàrin láàmù tí ó máa túmọ̀ gọ́ọ̀yà èyí tó jẹ́ òpin ta torí ẹ̀ ṣe nǹkan àti tí ó máa túmọ̀ sí hikma òye ta torí ẹ̀ ṣe nǹkan ni wípé gọ́ọ̀yà ń gbọ́dọ̀ ṣẹlẹ̀ gọ́ọ̀yà yẹn yóò kù ṣẹlẹ̀ sí nǹkan yẹn òpin tí ó padà ṣẹlẹ̀ sí nǹkan yẹn náà yẹn kò sì gbọ́dọ̀ má ṣẹlẹ̀ ṣùgbọ́n hikma ó lè má ṣẹlẹ̀ ó sì lè ṣẹlẹ̀ ìyá lè ràwé ó ju sí láìpẹ́ kọ́ má kà àmọ́ torí tó ń gbéra àdá ni pé torí kó lè kà á bọ̀dé yá lè rà kó má kà ṣékìmá ti ṣékìmá nìyọ tó ṣékìmá lè ṣẹlẹ̀ ó má ṣẹlẹ̀ tó ló pa tó já sí ọlọ́mọ bá dé àtàlìdànù ṣékìmá ti ń bẹ ní dídáwa náà ní pé ọlọ́mọ fẹ́ ká máa sìn ọlọ́mọ bó wa kọ́ wa láṣẹ ìjọsìn tó àwa rí i pé nú èèyàn àárẹ̀ ni tí ó ṣe lọ́wọ́ ààrẹ ni tí ò sí náà tó bá jẹ́ pé fún gááyà ni tí ò gbọdọ̀ má ṣẹlẹ̀ ni ààrẹ tí gbogbo yẹn ni ò bá máa sí náà wà bàjẹ́ náà ṣùgbọ́n torí pé hikma ni ààrẹ ni tí ó ṣe ààrẹ ni tí ò ní ṣe nínú wa so eléyìí ni wọ́n ń pè eléyìí ni ti ọlọ́run ọba tó lé torí ká lè máa jọ́sìn fún aláwọ̀ nìkan ṣoṣo ká lè fún ọlọ́run ní tọ̀ọ̀díìdì nínú ìjọsìn wa náà lọ́wọ́ ọba torí ẹ̀dá wa sọ̀rọ̀ àwa lè wòye pé òkè àwọn èèyàn ọlọ́run torí ìjọsìn dáwọ̀ èèyàn àtàlùjànú àwọn màlẹ́kà torí kí ló fi dáwọ̀ torí kí ló fi ṣẹ̀dá gbogbo nǹkan èsì lórí ẹni pé ṣe ní gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba láwò torí nǹkan méjì dá wọn torí ìjọsìn náà ni màlẹ́kà torí ìjọsìn ọlọ́run ọba fi dá wọn àmọ́ dídá tí wọ́n torí ìjọsìn fún gáyà ní gáyà tí wọ́n náà ní káwá jọ́sìn kò sí màlẹ́kà kan tí ò ní sáláì má jọ́sìn so òpin tí ó ṣẹlẹ̀ sí màlẹ́kà tí ó sì gbọ́dọ̀ má ṣẹlẹ̀ tẹ́tà yẹn bá ti lè jẹ́ pé màlẹ́kà ní ń jẹ́ òpin tí ó ṣẹlẹ̀ sí tí ó sì gbọ́dọ̀ má ṣẹlẹ̀ náà ní pé ó gbọ́dọ̀ jọ́sìn fọlọ́ olùjọ́sìn fọlọ́ ní òjò torí pé ìdáwọn ń torí ìjọsìn kàwọ́níyà ni ìtumọ̀ kàwọ́níyà ni pé torí ń ta àdáwọn lé lórí tí ó sáà sì gbọ́dọ̀ kò sí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan yòókù. kábà wo sánmà sílẹ̀ oòrùn òṣùpá ẹran ewé gbogbo ẹ̀ ibi ọlọ́mọ bá dá gbogbo àwọn yóò náà nítorí ká lè máa jọ́sìn fún kọ́lọ́ lọ́kàn ni ìdí ni wípé tí èèyàn tó fẹ́ máa jọ́sìn fún ọlọ́mọ ọba láàlọ́kan ṣoṣo tó bá wòye sí gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá yìí ìwòye sí àwọn àyà tó tọ́lọ̀ wọn dá yìí tó ṣẹ̀dá rẹ̀ yìí yóò fún un ní ìrònú pé à tí n bá máa ń ṣe nǹkan mi yàtọ̀ sí aláwọ̀ tó dá gbogbo nǹkan yìí máa ń ṣe ra màá yìí ó máa ń wé ìdí àsìkò màá ní. tó dágbá tó dáwọ tó bá ronú sí gbogbo ẹ̀ ìsọ́tí tó mú náà níbi kó máa jẹ́ sọ fún Allah. olùkọ́jà tó gbogbo nǹkan ọlọ́mọ bá dá wọ́n ti torí tawhid ọlọ́run dá wọ́n ti torí tawhid àtòrùn àtòfùpá àtòrùwà àtẹ́gùn gbogbo gbọ́dọ̀ ṣiṣẹ́ ayé yìí torí tawhid ọ̀rọ̀ wa ń gbà mí sáàrò sùkú wọ̀ mí ààyè àti yìí nínú àwọn àmì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n adarúgbó náà àwọn àmì àmì yẹn dàdí àwọn nǹkan tẹ́ ẹ wù tẹ́ ẹ ronú sí tó kùjà sí tẹ́ ẹ náà ronú sí wọn ló padà sì yín lọ síbi bẹ́ẹ̀ máa jọ́sìn fún àwùwá tòtórí tòfíì tọ́lọ́wọ́n bá fi dàgbò àmọ́ àwọn èèyàn ó ń bẹ́ẹ̀ náà wá tó já sí pé yóò jọ́sìn fọ́lọ́wọ́n ọba wá lọ́kàn tuntun ó sì ń bẹ tí ò ní ṣe bẹ́ẹ̀ ó ń bẹ ní àlùjáde náà tí ó jẹ́ ti fọ́nrán ọmọ balá lọ́ka tó ó ń bẹ ní wọn tí ò ní ṣe bẹ́ẹ̀. so eléyìí láàmù yẹn lè ṣèkúmà tó òun yé ń tọ́nà torí ẹ̀dá wa ọlọ́run fi yé wa ká wá sí náà ni àmọ́ tí ò bá sí náà ń tọ́ problem ti ẹ̀ àmọ́ lọ́dún wọn máa ń kọ́ lẹ́kọ̀ọ́ jìnnà wọn ní nsá torí ká kí la wá ń pè ní àlẹ́ ìbáàdà kí la ń pè ní àlẹ́ ìbáàdà ìjọsìn agbọ́dọ̀ máa tó bá ń pè ní àlẹ́ ìbáàdà ìjọsìn nínú àwọn ìtumọ̀ nínú àwọn àtúmọ̀ tó dáa táwọn àfa mú wá lára àwọn ìtumọ̀ tó dáa dáadáa táwọn àlùfáà mú wá láti ṣàlàyé sáà pèrè ìjọsìn wa tó sì dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà máa ń sábà lò àti máa sábà kọ́ nínú síra òun náà ni àlàyé bàbá wa àfẹ́sì alimami sheikh islam ibn taymiya ahmed ibn taymiya ahmed ọmọ taymiya adamaski ara damaskos sáńpẹ̀ ibn taymiya ibn taymiya bàbá wa àfẹ́sì dáadáa. nígbà táwọn ọmọ ìtumọ̀ ìbáàdà wa wọ́n ní al-ibadatu ismun jami'un likulli ma yuhibbu Allahu wa yardahu min al-a'mal wal aqwal az-zahirah wal batinah aw min al-aqwal wal a'mal az-zahirah wal batinah wọ́n mú tààrífù yẹn wá pé ń tàn pé na ìbádà ìjọsìn wọ́n lòun náà wọ́n ní ìjọsìn ismun orúkọ kó nǹkan ó kó nǹkan tó ṣe kíni tó pọ̀ sí inú kí wàá làwọn nǹkan tó kó sínú. lèkúlè máa yọ sí fún owó àwọn ẹ̀kọ́ gbogbo nǹkan tó sínú ó kó gbogbo ohun tí ọlọ́run ọba ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọrù sí nínú àkọ́ọ́lì nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ wọ́n àmẹ́ àtàwọn iṣẹ́ tá à ń ṣe zọ́ọ̀hìrọ̀ èyí tó hàn wọ́n lè bàtínà àti ìtòpamọ́ eléyìí jẹ́ ká mọ̀ wípé ìbáàdà ó lè jẹ́ ìbáàdà tó ń kọ òlì ìyàtọ̀ ó sì lè jẹ́ ìbáàdà tó ń àmàlì ìyàtọ̀ ìrẹ̀lì ìyàtọ̀ àlẹ́ tó ń kọ yá àwọn ìjọsìn gbólóhùn ọ̀nbẹ bíi kíkà alukọ̀pán bíi sẹ́yìn ó pé irun bíi ṣíṣe àdúrà bíi sálámà gbogbo àwọn eléyìí ìbáradà tó ń kọ òlì àwọn àjọṣe gbólóhùn tẹnu nìyẹn tọkàn náà tó ń bẹ tó jẹ ti inú ọkàn ti àlìrọ́dà tó wà ní ìyá èròǹgbà ọ̀rọ̀ níta máa ń sọ nínú ọkàn wa táyé sọ jáde lára a sọ nínú ọkàn nígbà tá fẹ́ ṣe ìjọsìn gan àá lè wọ́n fẹ́ torí ẹ̀ ṣe ìbáradà náà ìbáradà lè wọ́n èròǹgbà ó wọnú ṣe ara bí sọlá fàǹṣì àkírun ìbáàdà ni ẹ̀rí tó ìbáàdà lè jẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́ iṣẹ́ tá à ń bára ṣe. àwa ní ìtọ́rọ̀ wọn bá aláwọ̀ bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọnu sí bóò láti mọ̀ fọ́lọ́ wọn bá aláwọ̀ nífẹ̀ẹ́ sí nǹkan yóò sì yọnu sí. ǹjẹ́ pẹ̀lú pé abá bàbá wa tí wọ́n nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ tí wọ́n àwọn bàbá sọ fún wa pé ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run yọnu sí làwọn àbí sùn pé ó pè é náà sọ pé táwọn àwọn èèyàn ó dá nǹkan kẹta lẹ̀ nísìnyí tẹ́ẹ̀ ní ìdí ìjọka fún ó sì wọ́n sọ pé ọlọ́run ọlọ́run níbẹ̀rẹ̀ tọ́lọ́run bá níbẹ̀rẹ̀ ní àá ó yẹ kọ́lọ̀ wọn bó yẹ kí nǹkan báyìí ti ṣẹlẹ̀ ọlọ́run sì yọ tọ́lọ́run ọba yọ ọ́n sàn bàbá lórí ẹ̀ ní ó yẹ kí nǹkan báyìí ti ṣẹlẹ̀ báwọn kọ́ làá máa ń tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí sí tó yọ ọ́n sí àbí kí ọlọ́run ọbọ̀ wo gbé e jáde fún wa látòrí ahọ́n òjíṣẹ́ ńlá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí láti máa ń mọ tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí tó sì yọrù sí. kìí ṣe pé táwọn àtà kan báwọn kan lórí ètò wọn ṣe àwa náà kàn ṣe àwa ní tọ́lọ̀ ọba àwa ní ọlọ́run ọba sí ni kódà bàbá yìí ti ń ṣe ìgbà tó ṣe tó kú tán sí tán ní ìmọ̀lẹ̀ jáde nínú sàárì rẹ̀ Ah, bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ báńkọ́ la fi máa ti ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí sọ abọ́mọ tó ọba nífẹ̀ẹ́ sí pẹ̀lú kí Al-Qur'an ojúwe rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú kí anagba Muhammad sallallahu alayhi wa sallam ojúwe rẹ̀ ilé náà pẹ̀lú kitab wa sunnah láti náà pẹ̀lú ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí nǹkan yìí ọlọ́run ọba yọ́nú sí nǹkan yìí báyìí máa mọ̀ ní. àwọn mọ̀ nípa ti àwọn sàájà anagba Muhammad èyí tí wọ́n bá ń ṣe níjọ́sìn ààrí kuraani ààrí nu hadith wọn wá ń ṣe wọn sì fẹnu kò lórí ẹ ní ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ọ̀nà sí pé pé anabi sọlọ nípa àbárí tọ́ka lọ́dọ̀ anabi wọn ò ṣe ṣùgbọ́n gba ẹ̀fọ́ fáwọn sáà bí máa ń ṣe ìjọsìn sí ni ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ọ̀nà sí lẹ́yìn yẹn ni bàbá kan ṣe ṣéwù kan ṣe wàlúwòlì kan ṣe kíníkan kan ṣe bẹ́ẹ̀ bọ́lá àti máa ń mú ìjọsìn tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ìjọsìn tó sí i so ìjọsìn tọ́nà ń borí ẹ̀ka wa nǹkan pè ní ìjọsìn yẹn a rí i pé ọlọ́run ọba ló pè é ló tọ́ka wa sí òun fẹ́ràn irú kan báyìí ká ṣe irú kan bàbá ànábì ló sọ bàbá àwọn sàájà ànábì ni wọ́n ti pé ni wọ́n gbé kalẹ̀ láàfin mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ sí òyọrùn sí so ìjọsìn tá a fẹ́ ṣe yìí so eléyìí náà pè ní ìbáàdà ó wá kú àtàbùd kí la wá pè ní àtàbùd so ìta pè ní àtàbùd ó yàtọ̀ sí ìbáàdà ìbáàdà ní ìjọsìn gágágá bí ìrun lẹ́sẹ̀ ìbáàdà ní ìgbà tí yẹn bá ń pè orin ṣe tààbù ààwẹ̀ ìbáàdà ní ìjọsìn ní ìgbà tí yẹn bá ń gbàwẹ̀ ní ṣe ìjọsìn tó ń pè ní àtààbù òun náà ní ṣíṣí ìjọsìn ṣíṣí ìjọsìn là ń pè ní àtààbù tó àtààbù ní táwọn pè ní àtààbù onáàni àtẹ̀rẹ́lùlù wàlùkùdúró lillahi subhanahu wa ta'ala bima shar'a Allahu fi kitabihi aw ala lisani rasulihi ala wajhi al-mahabbati tabapẹ nǹkan ní àtàbùdù pé yẹn ń ṣe dọ́sẹ̀ ẹ̀rí àtàbùdù ní àtẹ̀rẹ́lùlù wàlùkùdúró kéyìn ó yẹ ìyẹpẹrẹ ara ẹni látara bílẹ̀tù bílẹ̀tù ìyẹpẹrẹ tàbálù rí kéèyàn ó yẹpẹrẹ ara èèyàn ìyẹn kò sí gbé yẹn sí kéèyàn kódà kéèyàn lápẹ̀lẹ́ ju kéèyàn lọ kó wá yẹpẹrẹ ara kó yẹ kó sọ̀rọ̀ ẹ̀yẹ yẹpẹrẹ fún ẹnìkan tàbálù lò tàbá ṣe wọlé yìí tàbá yẹpẹrẹ ara wa fún ẹni tó yàtọ̀ sí àṣírí fún yẹn ọ̀tọ̀ ní ìtẹríba ọ̀tọ̀ ní àpọ́nlé kápáyàn ní kéèyàn onítẹríba tó kó má jẹni sí ní gbéraga ọ̀tọ̀ nìyí ọ̀tọ̀ ní tàzálúlù tàzálúlù tiẹ̀ ní pé kò sí bí yẹn ṣe tó kó wá yẹpẹrẹ ààrẹ ní pé kó wá yẹpẹrẹ ààrẹ yáyá tí ò ní rí ààrẹ níwájú ẹni tó wà irú yẹn ní ti Allah subhanahu wa ta'ala so ẹni tá a máa ń ṣe yẹn fún ni Allah wàlúkúdúró kéèyàn wúrọ ẹ̀mí ara ẹ̀ kó tẹ̀rí ẹ̀mí ara rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí mi àdìwò ńlá ti tẹ̀rí bá kó wá tẹ̀mí àtẹ̀rí kó tẹ orí ẹ̀mí ara ẹ̀ kó tẹ̀rí ẹ̀mí ara ẹ̀ bá lillah fún Allah bima shara Allah fi kitabihi pẹ̀lú ṣíṣe tọ́nà wọn bá ṣe lófin nínú Al-Qur'an aw ala sunnati nabiyyihi àbí tó ṣe lófin látòrí àwọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam alẹ́ wájú ìmàhàbà ní ìfẹ́ ká ṣe ìfẹ́tìfẹ́ bí sọ́lọ́mọ ọba ló pàṣẹ kínní kó yóò ṣe lẹ́nu tó yẹ fẹ́rẹ́ ara ẹ̀ fọ́lọ́mọ ọba tó sì nífẹ̀ẹ́ sí láti ṣe pẹ̀lú àlàyé tá a mú wá yìí àlàyé tá a mú wá lókè lápapọ̀ síwájú ilé nípa wípé àìbáàdà òun náà ní kí ló ṣe tọ́lọ́mọ bá nífẹ̀ẹ́ sí táwa lọ́wọ́ pé tọ́lọ́mọ bá nífẹ̀ẹ́ sí tó yọ ọdún sí òun ní gbólóhùn tá a máa sọ ni yàtọ̀ sí káńtó kankan lé wa lẹ́nu pé ẹ̀sẹ̀ àmọ́ gbólóhùn báyìí yá káàkà tí fi yá káàkà yá ní àwọn kàkàkù káwá pé pé sálùkù á lóun wá bí adídá àwọn ẹni ọlọ́wọ́n bá lóun wá ọlọ́wọ́n bá ti yọ ọdún sí bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀kọ́ gbàtà bá ń ṣe nǹkan yẹn òun là ń ṣe dáadáa. tẹ́lẹ̀ tó bá lọ ṣe tí ò rí tọ́ka nínú alukur'an tí ò rí tọ́ka nínú sunna tí ò rí tọ́ka nínú ìlànà àwọn sahaba tó bá wá ń ṣe lẹ́nu tó ń ṣèjọsìn irú ẹni là máa ń pè lórí bídíà ẹni tó ń bá ń ṣe pẹ̀lú ìtọ́ka nínú tá a wí là máa ń pè ní mọ̀mìnì tó mọ́ lọ́lọ́kan mọ̀wáhùn òun là máa ń pè ní fọ́nìṣúnà lábàá pé súnà nìpínlẹ̀ islam yẹn náà ni pé gbogbo òyìnbó lórí ẹ̀sìn ọlọ́run má jáde kó níbi ìlànà nẹ́bí má jáde kó níbi ìlànà sàhábà má ń pèlè súnà. ẹni kó ń bá wá ń ṣe ìbáàdà tó já pé ọlọ́run ló sọ ànábì ló sọ àwọn sàhábà náà fẹ́ẹ́ kó lé lórí náà ní ṣe àmọ́ ń gbà tí òun ó ń ṣe kò ṣe ìtàdánlò ìwọ́lọ́kòdó àwọn ó ń ṣe kò ṣe ìlmàhàbà kò ṣe lẹ́ni tó yẹpẹrẹ ààrẹ kò ṣe lẹ́ni tó yẹpẹrẹ ààrẹ kò ṣe lẹ́ni tó yẹpẹrẹ ẹ̀yà ààrẹ kò ṣe lẹ́ni tó nífẹ̀ẹ́ sí nǹkan yẹn irú yẹn náà máa ń pè ní mùnàfíkì so eléyìí nínú àwọn ọmọ yá tó pàtàkì ká gbàgbọ́ yẹn lẹ́nu tó ká ṣe ìjọsìn pẹ̀lú ìyẹpẹrẹ ààrẹ ni ìyẹpẹrẹ ọkàn ààrẹ ni ká sì nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ fọlọ́wọ́n lórí tọ́lọ̀ wọn bá fọwọ́ láṣẹ ká ṣe náà ń pè pé èèyàn ń ṣe ìjọsìn tó pẹ̀lú eléyìí gbogbo ẹ tó bá ń ṣe ìjọsìn lẹ́ni tí ò tó yẹ pé ara ẹ̀ àmọ́ kò nífẹ̀ẹ́ sí láti ṣe irú ẹni yẹn ò ṣe ìjọsìn nǹkan yẹn sì di ìjọsìn tó ìjọsìn tọ́lọ̀ bá torí ẹ̀dá wa à á ṣe ìjà pé tọ́lọ̀ bá sọ̀ là ń ṣe ó sì já pé à ń ṣe pẹ̀lú ìyẹpẹrẹ ara wa pẹ̀lú ìyẹpẹrẹ ọkàn so eléyìí là ń alẹ́ àtàkù ṣíṣe ìjọsìn téèyàn bá ń ṣe é tí ò bá gba ọ̀nà yìí ṣe é ẹni yẹn ò tí ì máa ṣe ìjọsìn lódodo ẹni yẹn ò tí ì máa ṣe ìjọsìn nítododo sotori ẹ eléyìí jẹ́ náà àwọn àbújá pé ó yẹ ká gbàgbọ́ yìí rẹ̀ ká gbìyànjú láti gbọ́ àgbọ́yé rẹ̀ ká sì gbó kí ká sì máa mú lò ẹ̀rí eléyìí jẹ́ àlàyé lórí àyà alákọ̀ọ́kọ́ tí àkọ́ àwọn ọmọ wa wa insha Allahu ta'ala a máa tẹ̀síwájú ní halqa wa sí ìtúnbọ̀ wa lórí àwọn àyà mi sí àlùfáà wa tó mú wa láti fi sọ̀rọ̀ àlọ́ ìbáadà. nígbà tá a ti wá ṣàlàyé ìbáadà yìí sí ó wá kọ́ síbò ìyá tí gbàdá bá ti ń ka gbólóhùn yìí àlìmáfẹ́ lójú eléyìí máa ń pàtí ọ̀rọ̀ tó bọ̀ wájú ní orí ẹ̀ ti orí àsìkò àti pé mi tá ń lọ ó sì di abẹ́lẹ́ ọ̀rọ̀ Allah ilé ìdààmú ayé kọ́lọ̀ kó gba náà ìbáàdà fún wa kó tó yé wa kó jẹ́ agbọ̀ yé kó sì dá lè tẹ̀lé ká lè lò ó kó tó ṣe wá láǹfààní èmi tí mò ń wí òbẹ́lẹ̀ kọ́lọ̀ ní kọ́kọ́ ṣe mí náà láǹfààní lè ní àkọ́kọ́ kó sì ṣe gbogbo àwọn tí bá ń gbọ́ náà kó ṣe àwọn náà láǹfààní أبلغنا الله سبحانه وتعالى اللهم ربنا وذرياتنا من الممدود عليهم وعلى الضالين واجعلنا ربنا من عبادك الصالحين